أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nábì náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn ọba subhanahu wa ta'ala kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àsánú wa láyàtà alkiyama ọlá Qur'an alkarim ọlá la ilaha illallah mayami ní islam òṣìṣẹ́ ọlọ́n sallallahu alayhi wa sallam sọ́bọ̀ àìpé man yurdi Allahu bihi khayran yufaqihu fid din ẹni tí wọ́n bá fẹ́fẹ́ dáadáa ìmọ̀ fún ń bẹ̀ sáré ọmọ sáà rẹ̀ akírawa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam ọlọ́ọ̀bá ń bẹ mọ́sá fi ẹ̀sìn rẹ̀ yí wa dáadáa ọlọ́ọ̀bá bóyá nínú islam a wà sí gbìyànjú ni láti gbọ́ islam yìí àkànníjókòó tẹ̀tẹ̀rẹ̀ kábọ̀ pé a fẹ́ gbọ́ islam yìí láìpẹ́ àti gbìyànjú lọ́fàá amir mumini umar bin abdulaziz rahimahullahu ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ fáwọn òṣìṣẹ́ pé ìnàlẹ́ìlà wọn na àárí àmàláni fi ka fa'amal fi hima ìnàlẹ́ìlà wọn na àárí àmàláni fi ka dájúdájú òru àti ọ̀sán wọn dúró wọn ṣe lára rẹ̀ fa'amal fi hima wọn náà ṣe ń bẹ̀ wọn náà ṣe láàrin méjì amájòkó tẹ̀tẹ̀rẹ̀ mọ́ máa sọ fáwọn yẹn pé òwe pé bọ́mọkùnrin bá dí bí nǹkan ò lè kọ́ máa lé nǹkan nǹkan lé wa o wọ̀láì màláíkà ikú lé wa ramadan tá a gbà táyì nìsí ó ti kó nu yé ramadan tá a gbà láyé nu à ń súnmọ́ sàárè wa ni à ń súnmọ́ sàárè wa ni dandan ni ká máa mọ àwọn pé màláìka kú wà pẹ̀lú mu wọ́n ní kul yatawaffakum malakul mawt alladhi wukila bikum sọ fún wa màláìka kú dáa yẹn pẹ̀lú yín kó gbẹ̀mí yẹn ó wà pẹ̀lú yẹn yóò mú yóò wọlá yóò mú wa kó tó múra ẹ̀jẹ̀ àṣìṣe dáadáa inú iṣẹ́ dáa ṣe náà látẹnumọ́ fún wa káwọ́dọ̀ pé Ramadan ti lọ Quran náà ti lọ́nu ara ọ̀ kàrífún kálùkù wa lọ́kùnrin wa lọ́mọdé wa alágbàlagbà wa a gbìyànjú láti mọ̀ ń pa Quran ó wà very very important Bukata ayé gan àti talkiyama a bí Quran mo dáwà kàkàn tí àfáwà kàmọ́dá pé èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀ máa yìí lọ dúró gbọ́ náà sí arákùnrin duro gbọ́nà sí arábìnrin kùránì awo ẹ̀sàn òní tèmi àrùn tó bá wò tọ́kọ̀ tí ò san owó yòókù san ó tọ́ ni wàláì igbogbo bukata wa ẹjẹ́ agbésọ́dọ̀ ọlọ́wọ́ ma kálẹ̀ máa fi kùránì bẹ́ sọ fún wa pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi yí pé quran aya mẹ́wàá lọ́ọ̀ka ní ọgbọ̀n aya lọ́ọ̀ka ní pẹ̀lú farabalẹ̀ tó bá ní allahumma inni abduka bínú abduka bínú amatika nasiyati biyadik tó gbogbo ìbànújẹ́ rẹ̀ ọlọ́wọ́ masa gbogbo a kẹwàá àfa ẹ̀yin obìnrin ọlọ́run tó bá wa ṣe nìsí àwọn obìnrin ti di màálímọ̀ tó tó pọ̀ ẹ̀yin obìnrin èyí tá a máa sọ kóra pa nǹkan sàtàlátò a máa dáwà kà máa lè rí ọ̀tá mi téńté ọ̀tá rẹ̀ ti ń fi ọ́ ṣeré ṣètọ́ lọ́tà wà ìnà ṣètọ́ lọ́tà kò máa dùn kàtàkìrò àdówà ṣètọ́ níbo ẹ ṣeré ọ̀wá ń dún wájú ọkùnrin ọlọ́kùnrin ọ̀wá ní ẹ̀yin ọkọ ẹ àgbà fọ́ ọkùnrin kọ́ máa kọ́ ẹ̀yin ọkùnrin náà ẹ bá kírun àṣùbà tán ẹ spend ẹ kan láti kọ́ nípa Quran lẹ́yìn irun ìṣáì kẹtù wọlé lọ mú hour kan ẹ láti kọ́ nípa Islam oye ọlọ́wọ́ bíi àbùkátà àtàyà dàrkíyàmà ìmáàmù tó ní ti bàdí ìṣùwà nínú ọ̀rọ̀ tí àrígbà lọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ipe òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam aríyàdígbọ́lọ́ sayyidina Sa'id al-Khudri radiyallahu anhu ó ní an an-nabi sallallahu alaihi wa sallam annahu qala àbí Sa'id al-Khudri ó ní àníbi sọ́lọ́ tó báyìí pé man shaghalahu qira'atu al-Qur'an an dhikri wa mas'alati ataytuhu afdal ma a'ta as-sa'ilin Allahu akbar rawahu Tirmidhi ó ní ẹni tó báyìí pé ń ka Qur'an kò wọ́n á ti tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́ọ̀bà ó ní bùkátà kan lápẹ̀jú èèyàn méjì ni wọ́n wá sẹ́ńbì kan àbí wọ́n tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́ọ̀bà ẹ̀sán adédégbá sí wọn ka quran a'udhu billahi minash shaitonir rajim bismillah shagala o qira'atil quran lọ́dún ka quran yọ ọmọ pé quran náà dé nǹkan ìdàgbé wọ́n fẹ́ kí wọ́n ti tadabbur ni ó bẹ̀rẹ̀ sí ronú sí ó bẹ̀rẹ̀ sí ronú sí ọ wá ti àgbàgbé láti tọrọ ntọ́ bá máa sí yẹn ọlọ́ni máa fún ní tí ń fẹ́ kí n tó fún ẹni tí ń tọrọ nǹkan lọ́wọ́ mi ó dé alìmọ̀nṣẹ́gàlá ó kìrá àtìlù kùrán ẹni tó wáyé pé kìrá àka kùrán ó kó àìrójú bá an zikiri wa masala ti jí kó tó máa rántí kó máa rántí láti tọrọ nǹkan lọ́wọ́ mi ọlọ́wọ́ bá àtẹ́tò afdẹ́lù ní máa fún yóò ní ọlá máa àtà sa ilé tó ju tẹ́tí tọrọ nǹkan lọ́wọ́ mi lọ ẹgbẹ́ náà ti nífẹ̀ẹ́ kí ẹ máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà tó máa ń ka Qur'an tó ọ̀tí ẹ̀mí ti tọrọ kan lọ́wọ́lọ́wọ́ba ọlọ́wọ́bọ́ àtọ́ afọ́ní tó ń fẹ́ tọ́lọ́lá ju níta pé ń tọrọ kan lọ́wọ́lọ́wọ́ba lọ. ó di yé wa àmì bẹ̀rẹ̀ wọn tuntun ẹgbẹ́ jà fi Qur'an ṣeré. àwọn sàhábà ridwanullahi alayhim ajma'in wọ́n máa ń ka Qur'an gbogbo wa wọ́n kò lè tán wọ́n kò máa fi tán wọ́n ti lọ lè torí quran anabi ní ọ̀dàbí ìrànkúmi ní tí ọba súnmọ́lẹ̀ yóò ọmọ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni quran tí àbájíká ọmọ ẹ máa ka quran kó máa ṣe tìláwà wọ́n gbàgbé ẹ orin ṣe ìtọ́ọ̀n ní èní ṣe ìtọ́ọ̀n ní kéye gbàgbé orin àmọ́ quran ọ gbàgbé ẹ àfikájú káwọn ọmọ yẹn à ń ẹ̀ǹdéjì wọn kó máa ka quran láàárọ̀ kó máa ka quran lọ́sàn-án kó máa ka quran lálẹ́ pápá ó di wa mọ́sọ fún wa pé Abu Yahya ọ̀kan náà wọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà kí n lò ṣáà ìtẹ́jọ́ kan ìwà ń ka Qur'an sókè bọ́kọ́rọ̀ àdó ń ka jọ náà ọtí ọmọ rẹ̀ yáyá sílẹ̀ ó lè sọ sí ìmọ́lẹ̀ nígbà tí ń ka Qur'an yẹn ẹ̀sìn yẹn máa jẹ́ àbí àfọ́fẹ́ jáde tó súnmọ́ ọba ní káyì dé ń gbé ọmọ ikú mi tí mo tẹ̀ sí kẹ́sì mẹ́wàá tẹ̀ mọ́lẹ̀ jàre inú dídí rẹ̀ ló bá fura pé ìmọ́lẹ̀ kan move nígbà tí ó wo sọ́mọ́ ọba rẹ̀ pé ìmọ́lẹ̀ ń padà sí sọ́mọ́ ni ìmọ́lẹ̀ ń padà sí sọ́mọ́ ni àwọn sahabatul kiram radiyallahu anhum ajma'in wọ́n bá sì rí nǹkan ìmọ̀ báyẹn ẹsẹ̀ kẹsẹ̀ wọ́n sọ fún mi ya Rasulullah níta màrí ni wọ́n kí wọn tọ́lú bá ní ya Rasulullah níjọ́ kejì ẹ̀wọ̀n bá rí mọ́lẹ̀ báyìí anábì wá rẹ̀rìn músẹ́ anábì ní à àwọn màláìkà ni wọ́n ń gbádùn tìlá wọn ti kùrán ni wọ́n fẹ́ sọ àánú ọlọ́run sínú ilé rẹ̀ tó wáyé pé òun ní ń ba àwọn màláìkà ilẹ̀ ẹ̀rú ń ba ẹ̀sìn yẹn lọ́fẹ̀ẹ́ fi já tó wáyé pé ọ̀dákẹ́ ni ọlọ́run bá sọ ìkẹrẹ sínú ilé rẹ̀ àti quran ti lọ ẹjẹ́ agbìyànjú kónkálukú engage ara rẹ̀ pẹ̀lú quran èyí tí wọ́n sọ pé ah kìíní kan bẹ tó lálásù quran lọ wọlá ìrọrùn tàwọn tó ìṣe ṣètò ní níjà gbèsè yẹn lẹ̀ pé ọjọ́ bá ń ka quran tó bá máa ka eh, ẹ̀sẹ̀ lọ́mọ àgbára o anabi muhammad sallallahu alayhi wa sallam ó lè ní ka quran wa ó wà ṣáà kó ń bí kíláwàtì ha ó wà nílà tìláwà yẹn tìláwà yẹn nílà fọláwọ àjọrán yóò gbalada méjì yóò gbalada pé ó ń yìnbọn yẹn la ó sì gbalada pé ń ti tìlá tẹ̀lé kùrán ọmọ yẹkọrọ alukùrán tó bá wà hùwà máhìrún bíi tó bá máa kàlàdà yẹkọrọ àmà àsáfàrà àlùbárara lóyè máa kàgbọ́dọ̀ àwọn màláìkà àwọn ẹni rí ó di yẹ wa ọmọ yàrá Islam kùrán yìí wá sí rí kì kùrán yìí tàbí gba kùrán yìí sí ẹmẹ bá wọn máa fi kuraani ṣeré ẹmẹ bá wọn fi kuraani ṣàwàdà ẹmẹ bá wọn fi kuraani ṣẹ̀fẹ̀ pé ẹkẹ fati ọlọbẹ ẹyọ ẹkẹ ní àti ní ẹlẹrìn ẹmẹ bá wọn ṣe kódà tó bá wà ní jòkó náà ní ṣe ẹyà àdìdì kó mbẹ tó bá wà ní jòkó náà ní ṣe bẹ́ẹ̀ ẹyà àdìdì kó jòkó yẹn torí bínú ọlọ́wọ́ bá ní ìmọ̀ di yẹwà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala búra fún wa pẹ̀lú gbogbo nǹkan inú sọ́tò rẹ̀ قالوا باني بسم الله الرحمن الرحيم فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين wọ́n ni fàlà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ròyìn kò rí bó ṣe ròyìn ròyìn ó sì mú bí máa tùbùsì mú búra pẹ̀lú tí àwọn rí wọ́n máa la tùbùsì ròyìn mú tún búra pẹ̀lú tí àwọn rí kí ló tún kù nǹkan méjì náà ni ìta àrí àti ìta àrí ọlọ́run mo búra pẹ̀lú tí àwọn rí mo tún búra pẹ̀lú tí àwọn tẹ́ ìwé náà ìgbóhùn tí àwọn gbọ́ láti ẹnu òjíṣẹ́ alápọ̀nlé yẹn ọmọ wàbíkà kìí ṣe kúrò ní Qur'an kọlu ilẹ̀ máa tó ìgbàgbọ́ yín ló kéré púpọ̀ ẹni ti Qur'an kọ́ ni. wọ̀lá bí káwọlì káhìn kìí ṣe dáàmà fi yẹlẹ̀ wò ni kìí ṣàgbígbani kìí ṣàgbígbani kọlu ilẹ̀ máa tadhakkarun ìròyìn ló kéré púpọ̀ jù tanzilun min rabbil alamin ọlọ́wọ́ bá gbogbo ẹ̀dá lọ́sọ̀ Qur'an náà kalẹ̀ ọlọ́wọ́ bá tẹ́lá gbogbo ẹ̀dá lọ́sọ̀ Qur'an náà kalẹ̀ ẹ̀dá kù kó ń kálukú wa engage ara rẹ̀ ẹ wá wo àdísí mẹ́rin tẹ̀lé ìtúgbà wá fún wa nípa oríire tó wà ń pa Qur'an ìmáàmù Tirmidhi gbàdí ti wá pé anabi Muhammad sallallahu alayhi wa sallam àti ìzàgbàdo sinna Abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu ó ní ẹ̀ máa ń ka Qur'an aráfikọ̀ kan mẹ́wàá mẹ́wàá ni aráfikọ̀ kan mẹ́wàá mẹ́wàá ni bani bisimilahi rahman rahim arafi 19 alẹ́ àtúnṣe àtàṣà ọwọ́ bisimilahi rahman rahim ìgbàládà 190 rewards times 10 19 times 10 190 rewards ìbálòkè fatiha láti bẹ̀rẹ̀ fatiha níbi gẹ́rẹ́ magbobi alayhim wọ́lọ́dọ́ọ̀lẹ́yìn 120 ní àwọn alphabet wọn bẹ̀ which means ọgbọ́ládá 1200 ẹ̀wọ̀n yìí tó wọn bẹ̀ tó wà ní kí fatiha láti alhamdulillahi rabbil alamin arrahman arrahim tó wà ní kàrà ti gẹ́rẹ́ magbobi alayhim ọgbàládà one thousand two hundred reward. ẹwu àwọn orí tó wà ń bẹ kó wá tó wá ké súra kó tó ké àwọn súra míì èyí ló fa ṣètọ́n kì í fẹ́ ká torí rẹ̀ ìmọ̀ àdọ́gbọ́ kan fún wa ìrè ká kùnrin àmà ká ní ti àwọn bàbá wa jọ wọláyé àwọn bàbá yẹn bí wọ́n ti máa ká wọ́n ti ká wọ́n sì gbàládà àti wọn wọ́n lè sìn wọ́n lẹ́sàn rí àmọ́ wọ́n tó máa ká tó wọn fi ń sẹ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bí màgàlóbi ah kí ló ń ṣe òfẹ́ dáná ni ọfẹ́ rí bínú ọlọ́run ọba ní subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́run ló fi sẹ́fẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ló fi sẹ́rẹ̀ kul abillahi wa ayatihi ọlọ́run ọba ní sọpẹ́ sí ọlọ́run ọba àtàwọn àmì rẹ̀ áyà rẹ̀ wa àti òjíṣẹ́ rẹ̀ kuntum tastahzi'un lọ́wádìí nǹkan àti di kẹfẹ́rí o ó dọ̀wọ́ ẹnì kan wà wọláyé gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ sí wa lórílẹ̀-èdè yìí àbí tí ń ṣe wàhálà tí ń ṣẹlẹ̀ sáwà mùsùlùmí tí wọ́n pẹ́ abá gbọ́ kùránù yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa sheikh mahmoud abubakar gumi rahimahullah tó ní rádùn àdáhání ilà ma'ánil kùrán ẹ̀dá ronú padà aláàkà yẹn ẹ̀dá pa sí tùmọ̀ kùrán tábà ń dá sí pàrọ̀pọ̀ kùrán wọláyé gbogbo wàhálà yóò dìkù lápèjúwe mùsùlùmí dáadáa tó bá ka sọ́tò ìfàtíhà tó bá ka sọ́tò ìfàtíhà tó ronú sí tó gbọ́ tó gbọ́ yé kùn tó bá gbọ́ lóbi dáa kùn tó bá gbọ́ lóbi dáa kùn tó bá gbọ́ lóbi àṣà aláṣà kùn tó bá gbọ́ kọ́ máa kọ́sì àwọn kan kùn tó bá gbọ́ lóbi kọ́ máa fowó sí jẹun ẹlòmí ló lọ́gbà mo lọ wà nù fúrájà pé kọ́ máa fowó sí jẹun máa tàlàyé ẹ̀fọ́ sọ́tò ìfàtíhà Ummul Kitab ni sẹ́bà màsáni orúkọ tí fúrájà ń jẹ́ pọ̀ فاتحة الكتاب أناني لكم تقرأ لكم أناني أم الكتاب أناني ما ببو قرآن أولي سورة كفسي سورة فلولاته أو عبر الفاتحة النبي محمد صلى الله عليه وسلم أنت ربا جواجو الله وبا تبا برسي كيهم برسيك فاتحة كفاتحة الله وبوني إني قالوا أروا ملاجو كفاتحة سمجي aya méje ló wà ní sùtòlù fatiha sábà àmàsáni aya méje tá a máa túkà tá a tán aya méje ló wà ní bá kú sí méjì yóò jẹ three and half nke and half ìwọ ẹrú tó ń ké fatiha onímẹ́ta àbọ̀ ọlọ́ọ̀bá mi subhana wa onímẹ́ta àbọ̀ ẹ wá gbọ́ rí ndị isi àwọn mùsùlùmí pé àgbọ́yé fati àláfíà ń kọ́ sí yahudi àbí nasara kí ni ọlọ́run bá wí nínú fatiha ọba bẹ̀rẹ̀ sí kí alhamdulillahi rabbil alamin gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní bá wọ́n tó dá gbogbo ẹ̀dá aláàkọ́ ọmọ tawhidi rububiyya wà mẹ́rin rabbil alamin tí a pè ní ọgbà pé kò sẹ́lómi tẹ́dá gbogbo nǹkan àfọlọ́wọ́ba àwọn màláìka ni àwọn àlùjànnú ni ọmọ ènìyàn ni sánmà ni ilẹ̀ ni ẹja ni ẹjọ́kẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọba tí ọkẹ́ gbogbo èèyàn láyé mùsùlùmí ni mùsùlùmí ni ọlọ́wọ́ kẹ́ láyé kódà mí ọlọ́run máa kẹ́ ń tí lọ nítorí kíni mùsùlùmí ló ṣiṣẹ́ rí náà ṣiṣẹ́ musulmi ṣe ẹrẹ tí ẹ̀yọ́ gbẹ̀sẹ̀ lálẹ́ kìyàmà àmá kẹfì rí ò lẹ́sẹ̀ tí gbọ́lá kìyàmà gbogbo ẹ̀sán tí ẹ̀wọ́n sá fún láyé ni tó ti ẹ́ pọ̀ àmá musulmi ó ní àwọn reserve tó dáa jù tí ń gbẹ̀sẹ̀ lálẹ́ kìyàmà arrahman arrahim ọba àṣàkẹ́ ọ̀run wọ́n yẹ pé àwa musulmi nìkan ọlọ́mọsá kàwá kún wọn lọ́ba ní ọkẹ́ lálẹ́ kìyàmà gbogbo àwọn kẹfì rí àwọn ti gbà gbogbo ládàá àti wọn láyé ó rí eyín àmùsùmí dáadáa yóò gba ìsẹ̀ rẹ̀ láyé yóò gba lálùkìyàmà láhùn búṣírà fi dúníà wọ̀lá àkírọ̀ wọ́n gba ìró obìnrin láyé ọkàn wọ́n bẹ̀rẹ̀ láyé wọ̀láì ah, àwọn èèyàn ń rúkú báyá ń bi owó olóyè máa ti fọkàn balẹ̀ ní ọkàn wọ́n rówó tán ọkàn wọn balẹ̀ àwọn yàrá gbé bí ẹgbọ́ ntí mọ́kànlẹ̀ balẹ̀ náà ní kẹ́ máa sì rántí ọlọ́run arrahman arrahim ọba àjọkẹ́ àwòrúkọ ọlọ́run ọba àti ń bá ń jẹ́ ọkọ̀ yẹn ẹnìkan ò tó jẹ́ àwọn sífọ́ ọlọ́run ọba ìròyìn ọlọ́run ọba tó pé yẹn lómi ní oní tá ń sọ pé a pé kò sẹ́ni ní ikú tí wọ́n sọ̀rọ̀ ikú bàbá bàbá àwọn ọ̀gá ni wà ní mutum jí mutuwa talomania ikú yọ talonto talonto wà ní ikú bàbá yìí ikú bàbá yìí kọ dáwọn ọ̀bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọdún lọ́rùn fún tó gbé mùsùlùmí àmà sí ọmọdé mi lu islam máàlìkì ọba olùkápọ̀ ojú ẹ̀sán wọ́n náà lọ bá gbé dàrú àwọn ọba wà tọ́pọ̀ ikú ọ̀kan ní pẹ̀lú ọba kankan ọba akínìkan ọba akínìkan nígbà bá gbangba kìyàmà gbogbo tí ń jọba ọlọ́wọ́ gba gbogbo àṣẹ lọ́wọ́ kálukú yóò máa la tẹ́mìlíkù nafsun lè nafsin ṣe á wàlà amúrú yóò má ìdín lọ. ọlọ́wọ́ pé kò ní sí ẹnìkan ẹ̀mí kan ò nílẹ̀ lágbára láti kọ̀ntúrò ẹ̀mí kan ẹ̀mí kan ò lágbára láti kọ̀ntúrò ẹ̀mí kankan wàlà amúrú yóò má ìdín lọ́ọ̀ àṣẹ́jọ́ náà tọ́lọ́wọ́ bá mi Allahu ni ọlọ́run ti ní kó ṣe announcement special announcement liman mulkul yawm ẹlọ́yìn talọba lónìí liman mulkul yawm talọba lónìí talọba lónìí ó ń kálukọ́ dákẹ́ lónìí ọlọ́run wà dáhùn fún akọ́ lillahi wahidul qahar tọ́lọ́wọ́ bá ní alwahid ọba kan so alqahar ọba tó dúró nǹkan lọ bóyá mi ní islam eléyìí ni mẹ́ta tọ́lọ́wọ́ bá ààbọ̀ yóò kúrò iyyaka na'budu wa iyyaka nasta'in ilé ń pè tawhid ubudiyya <clears throat> tawhid ìjẹ́rú fọ́lọ́wọ́ bá ìwọ́n tó ń sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in tó ń tún lọ lóòlóòsà ìwọ́n tó ń pè iyyaka na'budu wa iyyaka nasta'in tó ń tún lọ lé babaláwo iyyaka na'budu wa iyyaka tó ń tó ń tún lọ lé tí ń jó nǹkan láàyè tí ń pọ̀fọ̀ mùsùlùmí tí ń pọ̀fọ̀ tó yẹlẹ̀ o àìnà ìyá kan abudu ọlọ́jọ́ ẹ̀rú ọlọ́run ayé káìsà abdul dinar oṣù sórí ẹ̀rú dinar ọlọ́mọdé ọdún ẹnì kọ̀ọ̀kan wa à ń bẹ̀ wá átùmọ̀ tó fún àyàn lọ fún wa pẹ̀lú ọba subhanahu wa ta'ala tá a fi sọ fún wa yìí pé ká gbìyànjú ká rí pé thirty minutes yẹn o tó àmọ́ àrọ́gbọ́dá sí ọlọ́run ọba gbogbo àgbọn sí tó ń ṣètò náà mẹ́ta bá sanwó lẹ́sàn lọ́ba àwọn ọmọ ẹ̀yà wa kó gbàgbé pé Jaiz bank náà ní báǹkì wa inú Ramadan làásà bá máa ṣe ìnáwó tó pọ̀ kódà gbogbo owó tó ẹ̀ka sanwó Ramadan ó di sanwó àmọ́ kárí pé gbìyànjú ẹ̀kọ́ pọ̀ lẹ́yìn Ramadan náà akan namawa 0569821 ọlọ́ọ̀bá mọ́sá gbàlẹ́ sí fún ọlọ́ọ̀bá subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk naam assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh ah oníbèrè ní nígbà tí ẹ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ ṣe fi sọ̀rọ̀ kan ní ọ̀dọ̀ ọlọ́run ọba òun gbọ́ tí àfáà program lórí rédíò àfáà yẹn wá ń sọ nípa Quran kíkà pé àfi kí èèyàn ó jókòó lóhùn nìkan fúnra ara rẹ kó fi kó tọrọ àwọn nǹkan wá sílé pé kó wá ka kó wá bóun sọ pé tó bá la. kò ní sàǹfààní kankan fún ẹgbẹ́ lọ́wọ́ bàtú jẹ́ pé kìí sẹ́ni tó ní bùkátà ló ka kúrò àwọn ẹ̀rọ àgbẹ̀bà àtàmẹ́lẹ̀ tẹ́lẹ̀. àfa ẹ ẹ bọ́yá màá lọ kó sí mistake aláàkọ njọ kan ìmáàmù tẹ̀gbẹ́sì ló gbàdí tiẹ̀ wa ìṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó jáde sáwọn sàhábà ọwọ́ ni a fi kùmọ̀ abyadu wa ahmaru wa aswad ari dudu nu yi ari pupa nu yi ari funfun nu yi tẹkara ọ̀nà Qur'an ẹ̀ ń ka Qur'an اقرأوا القرآن واسألوا الله به قبل أن يأتي قوما يقرؤون القرآن ويسألوا الناس به أما كقرآن كاسب ما في التورن كلام لوبا síwájú káwọn kan tó dé kútù máa ka kọ́ra wọn fi tọrọ nǹkan ayé kó máa fi tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn ilé ẹ̀ pé àṣẹ àwọn èèyàn lè kójọ ka Qur'an ni ẹlẹ́ẹ̀kejì tó bá wọnú tíra Imam Nawawi tí ń sọ̀rọ̀ àyè ń tafkir àbí imam nawawi sọ pé àwọn tabi'un sọ́ha àni tabi'in àti kufiyin ó fẹsẹ̀ ní lẹ́gbẹ́dẹ́ àwọn tabi'i àwọn ará kúfà tí wọ́n bẹ́ẹ̀ ka Qur'an máa kóra wọn jọ láti tọrọ orí lọ́dọ̀ ọlọ́wọ́ bá ó wà nù tazkir àbí azkar àbí al-azkar ti imam àwọn afá oríṣiríṣi ní kálómi ká wá sọ nǹkan kó máa pé ara ọ̀ ọ yẹ kí ẹ máa wádìí dáadáa kó tó máa gbẹnu àtẹ́lù nǹkan wallahu ta'ala alam. láti tẹ̀sí wa ni pé olówó tí ó yẹ kó yọ zaka tí ò wá yọ zaka yẹn bẹ́ẹ̀ owó tí ó yẹ kó fi yọ zaka yẹn ó wá lọ sí àdúgbò tí wọ́n ti ń bùkátà sí omi tí omi jẹ wọ́n ní àmbẹ̀ ó wá fún yẹn pẹ́ bọ́ọ̀lù ẹ̀dá kò ṣe ó ṣe dédé pé ó yọ zaka ni àbó ṣe sáràkà lílé káì ó fi sabilillah inú àwọn ọ̀nà mẹ́jọ tí ẹ kí ẹ yọ zaka sí inú ẹ̀ ni kí ẹ yọ zaka sí wọ́n fi sabilillah kí ẹ fi ṣe ẹ̀rí ọlọ́ọ̀gá pẹ̀lú yẹn tí wọ́n pẹ́ lóòótọ́ ni wọ́n jí àwọn mi ládùúgbò yẹn ó wá fowó yẹn yọ zaka síbẹ̀ wọ́n fi sabilillah náà ó ṣe déédéé oge zaka lè kéré pé kákọ́wọ́ fáwọn èèyàn ni zaka yíyọ owó tí wọ́n kọ́ yọ gbàgbá yẹn two million ni lọ sádùgbò tó ti ń díyà omi ọwọ́ gbé bọ́ọ̀lù fún wa ó di ọ̀sẹ̀ tí wọ́n fún ọ ní reserve bọ́ọ̀lù o kí fi tún ṣe òfin sabilillah ọwọ́ àánú nǹkan mẹ́jọ tí ọlọ́run bá kà fún wa pé ẹlẹ́rìí yọ zaka sí ọlọ́run bá mọ́tà fi dáadáa fún ọlọ́run ọ̀la Qur'an èyí tí a tọ́ sọ́sí dédé ọlọ́mùsá kàlẹ́sì fún ọlọ́ba jẹ́ mistake náà fún ìjùmọ̀ ọlọ́ba sanu wa láti alkiyama àwọn àti àǹsẹ̀ ń gbọ̀wọ́ ètò yìí kábàtì kọ́rẹ̀ wa o ọlọ́wọ́ sanu ẹni kọ̀kan wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk